kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ènìyàn kò lè pa ìdùnnú wọn mọ́ra níbi ayẹyẹ ìyìn olúwa èyí tí wọ́n pè ní ìyìn àjínde láti mọrírì ọlọ́run àti ikú tòun ti àjínde jésù èyí tí àwọn ìbejì Kenny Jones tí wọ́n gbé kalẹ̀ ní ọdọọdún ni wọ́n máa ń ṣàjọyọ̀ yìí ṣùgbọ́n lọ́dún yìí wọ́n ṣe é láti fi mọrírì ọjọ́ ìbí àwọn jìmì olúwa méjì bàbá EA Adébóyè àti bàbá Ebenezer Obey Fábíyì bí wọ́n ti ń ṣe ọjọ́ ọjọ́ ìbí ọdún mọ́kànlé ní ọgọ́rin lókè èèpẹ̀ níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì farahàn níbẹ̀ bíi Emmanuel Ọ̀bàní Jésù Glorious Twins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ ijó ọjọ́ orin àti ọjọ́ ìdùnnú gbà ní ọjọ́ ọ̀hún ẹ wo díẹ̀ níbẹ̀. ìrìn nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti gbójú àgàn wo ìṣeni ní ìṣekúṣe èyí tí ó wáyé láàrin ọlọ́pàá kan àti ọkùnrin kan ní ìlú port harcourt agbẹnusọ àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà ọmọọba olúmúìwà adéjọbí ló sọ wípé àwọn yóò mú irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ bọ́ síta àwọn yóò sì fìyà tó tọ́ jẹ́ nítorí wípé kò yẹ kó máa lu géńdé olúwa gẹ́gẹ́ bí ọmọdé láàrin òpópónà ohunkóhun tí ìbáwò kò ṣe bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni fọ́nrán fídíò ọkùnrin kan àti tí ọlọ́pàá bọ́ sí orí ìtàkùn ayélujára níbi tí ọlọ́pàá ọ̀hún ti gbébọn dání tó sì mú igi kan tó ń kobo ọkùnrin yìí lójú pópó tó sì sọ wípé nìṣó nínú ọkọ̀ rẹ nìṣó nínú ọkọ̀ rẹ léyìí tí gbogbo ọ̀pọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára sì ń bu ẹnu àtẹ́ lù ú. Wọ́n ká àṣẹ́kọ̀ọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré péjú ògúnmọ́lá ó ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọrírì gbogbo àwọn ènìyàn tí wọ́n ránṣẹ́ ìkíni sí lórí ayélujára tí wọ́n sì ń gbàdúrà fún kíkankíkan fún ọjọ́ ìbí rẹ̀ péjú ògúnmọ́lá èyí tó fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí lórí ìtàkùn ayélujára bí ó ti wà lẹ́yìn ìtàgé iṣẹ́ kan èyí tí ó pè ní ẹ̀jẹ̀ níbi tí wọ́n ti ń ṣeré náà tó ń rò wípé òun sì wà lójú iṣẹ́ eré tí olùdarí sì ń sọ wípé ó yẹ bẹ̀rẹ̀ eré bí wọ́n ti ń ṣeré yìí òun ni wọ́n máa ń sọ wípé lónìí ni lónìí ni léyìí tí ó jẹ́ ìyàlẹ́nu fún Péjú Ògúnmọ́lá tó sì ń sọ wípé lónìí ni kíni lónìí ni kíni tí ọkùnrin ọ̀hún sì sọ wípé òní ni ọjọ́ ìbí rẹ̀ tí gbogbo àwọn ènìyàn sì hó yé wípé ẹ kú ọjọ́ ìbí ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. mo ní lónìí ni a ló ní lọ́jọ́ ìbí rẹ òní ni. òní gangan. òní ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Yul Edochie òun ló ti pa gbogbo ohun tó ti fi sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ rẹ́ pátápátá àti fọ́nà fídíò ọ̀rọ̀ tàbí àwòrán ohunkóhun tí ìbáwò kò jẹ́ Yul Edochie ó ní ọ̀pọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára ti ń sáré lọ sórí àsùnwọ̀n rẹ̀ láti lọ wo ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó bí ọkùnrin ọ̀hún ti pa gbogbo ohun tó ní ṣe pẹ̀lú amúlùdùn àti ìdílé rẹ̀ rẹ́ kúrò lórí ìtàkùn ayélujára pàdánù àkọ́bí rẹ̀ ẹni ọdún mẹ́rìndínlógún tó sì jẹ́ wípé látìgbà náà òun ni kò ti padà wá sí orí ìtàkùn ayélujára àti wípé awuyewuye ń bẹ lórí ìyàwó kejì eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ gbé níyàwó tí ó ń pè ní Judy Austin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé fífẹ́ obìnrin kejì òun ló fà á tí ọmọ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ fi rí bó ṣe rí yìí ju gbogbo rẹ̀ lọ Yul Edochie ti pa gbogbo tó fi sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ rẹ́ láìpẹ́ ẹyọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin ẹ̀mí fúnkẹ́ glorious òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé jésù ti násárẹ́tì kì í ṣe àdàkọ tàbí àwòkọ́ṣe ti ẹnikẹ́ni bí kò ṣe wípé bí olúwa ti fi fóun gangan ni àti wípé òun gangan lòun ni àkórí orin ọ̀hún tí wọ́n pè ní jésù ti násárẹ́tì fúnkẹ́ glorious tó fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé gbàrà tí fọ́nrán fídíò àti orin rẹ̀ tuntun eléyìí tó pè ní jésù ti násárẹ́tì bọ́ síta bí lọ́ọ́lọ́ yìí láì tí ì pé oṣù mélòó kan sẹ́yìn ó ní gbajúgbajà olórin adéyínká aláṣeyọrí pẹ̀lú sọ orin rẹ̀ kan ní jésù ti násárẹ́tì lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa pe gbajúgbajà fúnkẹ́ glorious wípé ṣé àwòṣe tàbí àwòkọ láti ọ̀dọ̀ yínká aláṣeyọrí olófà tóun pẹ̀lú fi sọ tiẹ̀ ní jésù ti násárẹ́tì fúnkẹ́ glorious fi kọ́mínú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára wípé kì í ṣe bẹ́ẹ̀ rárá léyìí tó sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn padà sí orí orí ọ̀hún léyìí tí òun ti kọ láti ọdún 2017 débi wípé òun fi fọ́nrán fídíò rẹ̀ sí orí ìtàkùn ayélujára ní ọdún two thousand and seventeen pẹ̀lú léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì lè jẹ́rìísí pẹ̀lú Fúnkẹ́ Glorious ló sọ wípé òun kàn ṣe àfọ̀mọ́ àti àtúnṣe díẹ̀ sí orin ọ̀hún ni òun pè ní Jésù ti Násárẹ́tì wípé òun gangan lòun ni àkọ́lé orin òun bẹ́ẹ̀ ni òun kò wo àwòkọ́ṣe ti ẹnikẹ́ni ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò tí Fúnkẹ́ Glorious ṣe látẹ̀yìnwá. Jésù ti Násárẹ́tì Jésù ti ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà amúlùdùn ni Tochi òun ló ti gba àwọn ọkùnrin nímọ̀ràn lórí ìtàkùn ayélujára wípé bí ẹ bá ní ọ̀rẹ́bìnrin eléyìí tí kò lè fọwọ́ sọ̀yà láti bá a yín san owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn five hundred thousand naira níbi tí ẹ bá ti ní ìjákulẹ̀ pẹ̀lú àti sanwó níbi tẹ́ ti lọ ra nǹkan ó jẹ́ tètè bọ́ bàtà rẹ kó sá fúnru obìnrin bẹ́ẹ̀ Tochi olólo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ọkùnrin nímọ̀ràn wípé bí ẹ bá rí obìnrin tí kò dúró r jáde tó sì jẹ́ wípé ó jẹ́ ọ̀rẹ́bìnrin yín ẹ tètè sá fún nítorí wípé kó má bàa padà wá di bùkátà sí yín lágbàdá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣọ́nù ni basket mount òun ló ti fọhùn jáde níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó sọ wípé kò sí ohunkóhun tó jẹ́ òtítọ́ nínú gbogbo ẹ̀sùn èyí tí gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù ay fi kan òun bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni ay ń dáhùn sí àwọn ìbéèrè ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó sì sọ wípé nítorí ẹg ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà èyí tó jẹ́ owó iṣẹ́ òun tí ìlú mọ̀ọ́ká basket mouth kọ̀ láti fún òun ló fa awuyewuye láàrin àwọn tí àwọn méjèèjì kò sì fi sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ní báyìí basket mouth ti wá sórí ìtàkùn ayélujára pàápàá níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan ló ti ṣe àfọmọ́ wípé òun àti ay ìyẹn ayọ̀ mákùn àwọn kò ń ṣe ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni àwọn kì í ṣe alájọṣe tàbí alájọsọpọ̀ kankan wípé irọ́ gbà ó ní nǹkan tó sọ lórí ayélujára ẹ wo díẹ̀ nínú ẹ̀. what's up with you and ay why 90% of what oh, wow. talk na lie i see i in shock all my men dey laugh me because they warned me say guy be careful. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà akọrin ẹ̀mí àti wòlíì ni Mọ́rẹ́níkejì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń pè ní Egbin Ọ̀run òun ló ti lo ìtàkùn ayélujára lásìkò tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ wípé ìwọ̀nba ló yẹ kí oore mọ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ni àwọn ènìyàn ń béèrè lọ́wọ́ arábìnrin ọ̀hún lórí ìtàkùn ayélujára àwùjọ pé báwo ló ṣe ń ṣe láti máa ṣoore fún àwọn ènìyàn tí wọ́n bá ń wá sínú àsùnwọ̀n ayélujára rẹ̀ láti tọrọ fún ìrànlọ́wọ́ ó wá sọ níbẹ̀ wípé ìwọ̀nba ni kóore mọ àti wípé kó o bá fẹ́ ṣoore rí dájú wípé o kò ṣe oore tó máa pa ìwọ gangan lára kó tó di wípé àwọn tó ń ṣoore fún yóò máa kọ́lé wọ́n sì máa ra ọkọ̀ bọ̀gìnì nígbà tí ìwọ sì ń fi ẹsẹ̀ rìn mòrẹ́nì kejì égbin ọ̀run ló yànnàná eléyìí lórí ayélujára léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé òótọ́ gbà òun ni màmá sọ ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. I want to please people I want to please people if you continue like that if you today they will look for somebody else to replace you immediately. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bí eré bí eré gbajúgbajà òṣèré Mercy Aigbe Adeoti àti ọkọ rẹ̀ Alhaji Adeoti Kazeem náà má ti wà nínú ìtàkọ̀ngbọ̀n eléyìí tó ń lọ lórí ìtàkùn ayélujára níbi tí wọ́n ti ń paná tí wọ́n sì máa ṣe ìtàkọ̀ngbọ̀n náà nínú òkùnkùn Mercy Aigbe Adeoti olólo ìtàkùn ayélujára rẹ̀ bí òun àti ọkọ rẹ̀ Alhaji Kazeem ti wà nínú òkùnkùn òkùnkùn tí àwọn méjèèjì sì darapọ̀ pẹ̀lú ìtakọ̀ngbọ̀n ọ̀hún tí wọ́n jọ ń paná tí wọ́n ń tanná tí wọ́n sì ń sọ wípé ẹ jọ̀wọ́ àwa náà ti darapọ̀ pẹ̀lú ìtakọ̀ngbọ̀n yìí ṣùgbọ́n ẹ lọ bá wa fi wo sinimá wa eléyìí tó ń bẹ lórí ìtàkùn ayélujára ọ̀pọ̀ ọ̀rọ̀ làwọn ènìyàn ti ń sọ lórí ìtàkùn ayélujára kódà ọ̀rọ̀ ọ̀hún ti lé ní ẹgbẹ̀rún márùn-ún lórí ìtakọ̀ngbọ̀n náà fún Mercy Aigbe Adéòtí ẹ wo díẹ̀ nínú ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin Davido ti ṣe fọ́nrán fídíò orin rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ gbé síta tí wọ́n pè ní timeless bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni gbajúgbajà òun ṣẹ̀ṣẹ̀ padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn ìgbà tó ti wà ní ìsinmi àti ìdárò ọmọ rẹ̀ eléyìí tí ó papòdà ti ṣe ifeanyi ní báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti ń gba orin ọ̀hún bí ẹni gbàgbá ọtí lórí ìtàkùn ayélujára Davido ló ti múra tán láti fi fọ́nrán fídíò rẹ̀ síta tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé a lè dúró àlá àti rí i ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. thank you Davido thank God. kò ní jù báyìí fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ní abẹ́ ilẹ̀ gbígbẹ ó ní omi tó dára wà èèyàn ní láti ṣiṣẹ́ kó o gbẹ́ ilẹ̀ rẹ jìn kó o lè kan omi ayọ̀ rẹ má kọminú ṣiṣẹ́ kárakára láti lè dé ibi tí omi ìsinmi rẹ wà á jù wá ṣe ó dàbọ̀.